rush بدعة وكل بدعة ضلالة وكل ضلالة يجمعنا إلى النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إلهي الله سبحانه وتعالى استجعل كلمة إصلاح دين بذات تتعلم الشورى إصلاح يوم ويدل الجشن إذا صلاتنا الله وكبر ذلك شيء يا سنك علي تنسق في تركك بينهم قال النبي صلى الله عليه وآله وسلم إن المكان به شرب شتنية سيرضى يا رسول شيء يا قوم شتقوى شتشتين فوتين فوتين لأن المكان به شرب شتنية shafi wadudi ya tsaye ne da tsara ya ga shekaru shirin na 2019 insha Allah ta'ala tafsirin al-Qur'an al-Azim na yanzu masallacin juma'a shi ne zumana ka tun na yi ne ka yi suratu yusuf wala yi kicin sura su ba suratu yusuf ba ikma ya bai tafsir na yi shi bai nan na makon tsarin tafsir ya ba shi na yi rasa amfani da shi majigar tafsir na yi yanayi ana rukarci na alƙur'ani àwọn ìṣúra yẹn rẹ̀ náà wà láyé ẹ̀ sóra ìṣúra yẹn lọ́wọ́ àwọn sọ́lá àkáwò ìyẹn tẹ́lẹ̀ bí ayé rẹ̀ ìṣùpá yìí náà sóra wọn ṣìgá yẹn á di ẹ̀fọ́ èyí náà ní iṣẹ́ aláwọ̀ tààlà sóra rẹ̀ yìí àti kàtó tí wọ́n lè sóra tó kú wọn láyé àti kàtó tí wọ́n sọ̀kúrú ìbàlá àti kájà náà. بسم الله الرحمن الرحيم tara ake mutu ni bayi yabo na toka duro ìgbàgbẹ́lẹ́ sóra náà etí àlùbáríkà wáyà àlùbáríkà yà àlùbáríkà ṣùgbọ́n àwọn tààrà náà wáyà rọ̀hìn èso nàgàrà ńlá àná ní báyìí jẹ́ká duro pé ní àdìyà ni. sóra tó nù sùúrù yọ bàtàdíyà àti ìdàgbà àti ìyá àti ìmọ̀ọ́mọ́ sọ̀rọ̀ láwa àlẹ́ wa àlẹ́ sẹ́yìn na masura ne da ce a nan muhammadu madina wannan suwarul madaniya shi sura ta ayyone su ta tanawar da aka da shari'a sura ta ayyone shi mai da aka da shari'a eh doka doka ne shari'a ce mai lauta ya kuro kwakunan wato na kuma mulka shari'a suratul madaniya suwarul madaniya ji eto eh, wula gangan biyara a kamun shi doka doka ne musulunci wal akhlaq gangan da gojuwa ne shi eh ha allati yanbaghi an yurabba alaiha almuslimuna afradan wa jama'at eh sura ya wọn bá mùsùlùmí ẹ wọn bá làǹdóńdó ní ẹ mùsùlùmí ọ gẹgẹ níbi jọmọ jọmọ ní ẹ mùsùlùmí ṣe ẹ tí ẹ gbójú wá ní ìṣòro ìgbà àríyá àbàzà nyɛ le sura na kue kana kaa sura na sɔyi ki ebi na kaa sunbo na ebe na ahyɛ kaa ne asɔ awo ni wɔnyɛ sɔgbɔ tuta basi mulaki mukaddimana wa sugan da ake ke ya ake yau ce a sura amma insha Allah ta yelo ya da su doka doka kin ne sura arma shekha ya sabuni mulaki mu ga yabo ta ba amfani sura nan ولهذا كتب أمير المؤمنين عمر بن الخطاب قال قلنا روى òṣìṣẹ́ múlùú sẹ́yìnlá ọ̀rọ̀ lè ní àlàkọ́ wọn á ká ìlà àlè òkúfà dàyà kúfà jì yẹ kúlù lẹ́mù sẹ́yìnlá ọ̀rọ̀ lè bẹ̀bẹ̀ àìdẹ́bí ní ẹwẹ̀ sí kanú kádà gómìnà ní ṣubú fọ́nà kéde ànìmú nìsáàkùn súrà tàkàyìn ànìmú nìsáàkùn súrà tàkàyìn sai na gudanar da wasika wa daya ne na shi na wula shi kufon wani wula shi kufon kida a ca na suratu nurawi sami shi nan a shiga sai na warwar ganin zin a ne da wula da shi kufon a sami tsani tuwo ne sai na warwar ganin radiyallahu ta'ala anhu 就是也对天谁打不住，我们也对天耍大，我们是没用。الله سبحانه وتعالى سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون سورة سورة سورة أنزلناها na ìṣúwò ṣọ́ọ́ bí àtẹ̀lẹ́ mọ̀mọ́dé wọn lọ sọ́dọ̀ láwọn àdéhùn sẹ́yìn súra tó súra tó kéré ìtúsúra náà nílò káyì náà ìyá bá pàtàkì yà ẹ́ tó lè wẹ́ ní ọdún pàkìtì. ṣùgbọ́n lẹ́yìn báyìí dáná àtàlà àti àyà ọ̀gbọ̀n náà làálọ́kùn tẹ̀lẹ́kọ̀ọ́ ayélujára tààtà nínú àwọn ẹ̀ka ìlú yàrá àkà. ṣùgbọ́n lọ́nà ẹ̀ lọ́wọ́ àwọn tí ó kí ní ayé wẹ́ẹ̀lẹ́ mi sí jù ìgbìmọ̀ wá sí ẹni ṣúra ní ẹnu wàtá ọ̀rọ̀ bí mo kì í ha ìgbìmọ̀ tó fẹ́fẹ́ nìkí ọ̀yẹ́ ìgbó lè ṣúra náà súnmọ̀ ṣẹ́ra àkàrà àti síkìlà àkàrà wọ́n bá àti hàtì sí à àyìnlá nìyí. ẹ zùmọ́nà sọ́kọ́ gẹ́gẹ́ ní ọjọ́ bẹ́ńkì náà sọ́kọ́ ṣe ìṣà ṣúra náà ẹnu mọ́ sọ́kọ́ ṣà ṣúra náà ẹ̀ bá ẹ̀ bọ̀ kọ́ lẹ́yìn yìí doka na aji gangan da tsadara tsara da ke bukatu na jina ta gafi eh su kwace sura da sha ke dokai na alaka da na, ce ta alaka da shuwan gani da ya fa albashi etunye ne ci dai na ko ba ko ya ci ko ta ta bai a wuri ya ko da ya ci a wuri ya brokazi kasoko aso ya yi sora nago eti brokazi kasoko sọ soko tsi na. الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله يوم الآخر وليشهد عليهم ejiji to izotoka madabada osemoso mwemoso alabasa iku iyeji emoso alabasa iyeyeziyelenemeremoso alabasa alabasa iyeyelenemerejilalati mọ̀sẹ̀gbọ́ọ̀rọ̀ láwọn tí a lè lára àṣà dùrọ̀ ká sọ́kọ́ láti gẹ́gẹ́ lè ṣe gálọ́tọ́ àlùfàṣà iye ṣàn. Àlùfàṣà Allah subhanahu wa ta'ala zani oṣù. Mọ́n ìgbẹ́ kí wọn lásán kó ṣe àṣẹ ìlà. Etí ẹ̀dùn ọ̀ka náà wá dáàjì gángan lè ṣí dájú yìí náà. Sòkó ṣe àṣà náà ṣàṣà gángan lè ìlà yìí náà. Ògángan ìlà yìí yá jẹ pẹ́, ìlà yìí pílà, ìlà yìí jẹ tètè. Gbọ́n tètè yẹ ìṣídá pátá àbúgbá ìlà yóò strategies na shi shi da ka hali kiyan mu ga so si jina ila yi da plan sai ila yi da da ba ka jeje be yi ba jeje be tunani jeje a je lo jon che ye tu la mo ni na ya wa wa ila ta ngo wa ta mo wallahi ta wa ga ka da je ru ya ke na mace gore mai wata a a da ne maka ramina ya faruwa ya bayi a zuwa na faruwa ya bayi ya ci abu na shirin to su kuma doka ga eh yi ga abu su ba gangani da dokai kula na shi tunu yadda na karɓa shirin ya Allah su ba wata azaliyatu wa zal fajiru kullu wahidin minhuma ma'a jannah zai zo da mina wai ta bulala ya ga ya ci dace ba yin wani wuce bulala shi su ya maga ya ci dace da yin wani wuce bulala shi su wala ta amuru bi ma a kwatu fiti na yi so kuma ya ga daga ya yawo ya ci dace bulala e ti ba ni kuma zai ci na ya ci daga ya yawo bulala ko ya yi zage ne wani ya ci ne na ya ci daga ya yawo bulala sọ̀kọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ ló wà kò sí yá òwe kó gbà wọn. Láti rárá ọ̀rọ̀ ìlú ìmọ̀ àkọ́tún kìí ìlà. Tòsẹ̀ yíyá wúláàlà náà sọ̀kọ́ ló ń ga bẹ́ẹ̀ mọ́, yàwó wúláàlà náà wá ń yí. Sọ̀kọ́ gòkà náà yẹ́ ló tún lóró, ìgbé ló tún lọ gángan lè gòkà ní wàláì tàláì láì láì láì láì láwọ̀ àgbàṣára ló ṣe dájú ńgbà òjò rẹ̀ gan búláàlà ní oyè dáná as the name implies búláàlà búláàlà tẹ́lẹ̀ ee oúnjẹ náà kẹ́kẹ́ oúnjẹ wọ́tẹ́ búláàlà nga mara pẹ̀lú sáyẹn sọ̀gbọ́dọ̀ búláàlà wà lọ́wọ́ àkùrọ̀ àgbẹ̀ ńgbà òjò gan. alamusa wulala masibu yokuta masibu ike yokuta nyemafa wulala awumusa wulala wuye gbayi wòde náà ẹgbẹ náà àjọ òun wúlàlà náà wàá gbà wọn asòwò ntì màsíbà ní wúlàlà yà musa nyé màtí màsíbà ní wúlàlà yà musa ẹ ènìyẹ wúlàlà náà tó náà sọ fèsì náà kó ń na náà ló sọ̀kọ́ àlùwọ̀ lé gbòòṣè òní èrí nà ọ̀ṣọ́ nà wà pépé mi nínú ní ọjọ́ ọ̀gá èsì sẹ́kẹ̀ kí wúlá àlàyé nínà èrí nà ọ̀ṣọ́ nà wà pépé mi nínú wúlá àlàyé nà sí bàbá ṣì wọ́n á lè stampu fún ẹ̀ kẹ́kọ́ àṣọ. èrí ẹ̀dájì bala yẹ wúlá àlàyé musa ká musa gbòòrò darí àká àmà ayá yí àmà ajá gbogbo owó láàrín owó ló pa wọn jù ẹ aṣàrẹ yẹn tó ń dáwọ àmọ́ kó ara àná afọ fa wọn jù fa wọn láàrín ẹ anusa owó láàrín wọn yí ŋutsu fún títí ŋutsu yìí ẹgbàdóso esu gàmúlá àtàwọn sùn wọn lọ tààrà gán fún ti ìlú kó làwọn àfìdí nínú wọn àgbà àtàkì. sani dɔbɔ mi ni ekyidakyi baajo na ega ato wa no ko ekyidakyi ndagye na ega ato wa no sokodɔm dɔbɔ mi na awɔ ya awɔ ala yi kuma bi yi ma ti la yi kandi ege ta ala no ege wa se ya wɔn agɛnɛ enye ŋgɔ ye wɔn wɔn ŋgɔ ku baba ŋu inda ke ga ya daga fere ya ci imani da ce ci ya ma imani ji gangan da ya fi zuwa da kai ba da kai la ilaha eh wal yashada azabahum ma ta'ifatun min al-mu'minin so ko da kami na ma ga ruwa bulala nan ya ci da ci ba yi na je mu ce ya ci dana ta bulala nan ko ya ci da ci zagi na da ta wugulala nan su kuka aka wugulala na shoma wal yashhad adaban ma tarifatun min al awa wugulala na wu beriye eh awa za ya ya ni ni azabo ma azaba wugulala na ja ba wugulala ga so ce ya azabo wallahi wugulala lana ya azaba wugulala etuwa sa ko wa mùgbó ń fọ́ ṣẹ̀tá yẹ lala rárá ee mùgbó ń fọ́ ṣẹ̀tá yẹ yíyá bẹ̀sọ̀kú ẹ̀ bẹ̀ wúlára ló fọ́ ṣẹ̀tá yẹ ya ee wúlára àtàwọn ṣùkọ́ yọ ayé ló wọ̀lẹ̀ yẹ ṣàhàdà àtàbọ̀ wà ẹ̀ tàjà ayà ní àzábà ń ṣìnà àjá náà wúlára nínú àwa náà zèèjì máa yà lónìí kíọ̀ jama'a ko ci ne ko ko ci na mu ne jo a ji wani wa kula da ki so ko ne ayi aga ya ci dace ba ki je a ci daga a wu kula da eh misali ja wanda ba ki take fa wannan a ku kula da ko ci ko ki ba ko da da ku kula da ci da na ana bodan anagata la bɛ ako tsa kura ko la ana ɛ ɛna ale y'a ye tsa ko ba la y'a gbɛ mi ɛ n'a bɛ ka isan ta dza ko ɛhɛn ale ka lɔ la bɛ ati wula la ko la ana ɛ ɛgɛ ka se ìsopɔ yɛ ka se ɛ wotɛ kó ɔmɛ yà gã gã ìsopɔ yɛ ka la kò la bɛ afa wula la. If do that, then she like, oh, we need to die. She like, oh. Count on the nigga, that's what we need to die. She like, I said, who will, if I prove our war, yẹ da di o na ala bẹ tó wọlé ẹẹ nga tó wà yẹ wà ala kò yí o ala kò yí o kéde ké musu wà tó kí la titi na aga gbẹgẹ zanẹ ìdánù ebo na ndoro musulunci ọyẹ wòkè ndoro musulunci ọyẹ jẹ ndòkè èmi ìṣẹdájì ní musulunci gẹngẹn yẹ ìsàkúnni òjìká náà wò èmi ìsàkúnni kẹntẹ náà ayé àtàtì àbẹ kóró náà nke láàmì ìṣẹdájì ó zàkúnni ajá àṣìṣe ayé àdìgán wàláyé wàláyé ilé wa ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àkàrẹ́ ilé ní bìíní ìṣe bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bẹ̀rẹ̀ wáyé ń ṣe èkó nílẹ̀ láì sàbí ṣe ń sìn náà ń ṣe èkó nílẹ̀ láì sàbí ṣe ń sìn náà ń ṣe ń ṣe ọ̀nà èkó ìbàjínẹ̀ láì sàbí ṣe ń sìn náà ń ṣe ń ṣe ọ̀nà àlè sọ̀tọ́ bẹ́ẹ̀ ṣó lè wo ni yọ̀ ń dá agolo yìí jẹ́ lòlẹ́ yìí bá yàrá ẹ̀ṣá nga á èyí kan náà nga yìí zina na wọ́n ti yí bi yá nínú ń gbé káàdùn tó ń gbé tó àlè dùn à àsun wa sulẹ̀ ní dáì tu ilé iṣẹ́ pọ̀ lánàá gàdà tó lọ́yọ̀ yɛtɔlɛ bi wɔkpaata na wɔyɛ mɔbɔ yɛ azɛ nɔnɔ agbɛ na wɔyɛ kumudza wɔnɛ nɔnɔ sɔkpa musana ta la ala kata yɛ wɔyɛ yasi ya atsa lɔwɔ bi ɛ atsa alagi fika wotsa bi ɛ tukɔ tɛ ya wɔnɛ ewu ta ya tɛ ya ye atsa la ma ti wula la ya tɛ tɛ ta ṣùgbọ́n orí ẹ̀gá àti búláàlà náà kéèkù bá kò sí ìdèwé ti búláàlà náà ló bẹ lówe wòye ti wọ́n á mọ́ kó kéèkù bá kò sí ìdèwé lówe tó wà ní búláàlà náà àti àti búláàlà náà ìgbọ́dọ̀ ọdún ẹ̀yà bí ìṣáṣe àmìlá ìsàbíṣe ókúnṣe ìsìnà mùsùlùmí ẹ̀wọ́ ìtàṣì ní ẹ̀lá ìsàbíṣe ókúnṣe ìsìnà mùsùlùmí bí màá ní ẹ̀lá àjì ókúnṣe ìsìnà tàbátà mùsùlùmí ìdí ìṣìṣì ekintu yebe nwe ekintu yòlú dìkìlì gángan bìí nwe ńlá rẹ àwọn àwùjẹ bá àwọn jáde wọn nínú ẹjẹ bùkátà àdá àwọn èlú múnyà àlàámọtọ ọ̀nà gẹ́gẹ́ ekintu yìí ná záàni yìí òyò kẹ̀kí dàtúrò àbúfọ̀ àbúlálà ìṣèlú àrà àbúfọ̀ àbúlálà àbábídá ìwé ìwé yìí àbúfọ̀ bí alukura èyí èsì méjì jìnnì lè wé ẹ èyí èsì méjì jìnnì gẹ́gẹ́ lè wé ń ti ká àdáwó èyí kú ni wọ́n wá á ẹgbẹ́ ní èsì nù ọjọ́ wọn zina ń jọ zina ń jẹ sọ̀n bàbá yìí ní ìlàyé láwọn òun ọjọ́ bá a ká gẹ̀gẹ́ kí hàn ẹ a ká gẹ̀gẹ́ alùpùpù lílì fìlà ṣì. ولا العائد الحاجة كحل المؤمن وجد صلى الله عليه وسلم مقاعد ولا بالانفراش ejina laale ka mata sɔn bɔ ne ba ŋɔ ebu suge bi ejina gbɛna ka wuli o ka mama nyɛ wɔn taafo ɛgata wɔn taafo ne yie kaka adi bulala yɛ kyerɛkyerɛ ano ŋutsu yi zana laagye a wɔde ana ŋutsu mɛnze laabe a wɔde ana ŋutsu yi laagye a wɔde ana ŋutsu yi laabe a wɔde ana aga nkiri aga ŋutsu aka bulala ko abaze ekyi a wɔde ana beze ewe a wɔde ana kose ekyi a wɔde ana ŋutsu aka beze laabe a wɔde ana ŋun ci so ne ŋun kula la ŋun ba yi na ne a wala ne ne ŋun ta ŋun ta ka yi ko e ba na wa ge sɔn tu de a wo ta ŋun wa lu ju wa rɛtu fili kur'ani fardu laazim wa rɛtu fili kur'ani fardu laazimun lil musa yadda wani jinatu bi kirari zanen ne a wala ne na ko ila gina ruwa wala ne cin cin da tafawa wurin shugorin wani jinar da ne kira ne amma yanzu yi ga ƙarfi nga alƙura ne ya yi ba wani kuma ga fashi kullawa in min ma ya sakar da wala ta hudu ne ma a kwakwun ke ci na in kuntu to in nuna kullaye wa yau da ake wani ya shahada a tabar ma kwani kwanin min al-mutum eh? a wannan shi na yashiwa ta ta wulala nana jijin na na jaji rana su gudun ga ke cun e cun ya alfasha su za ci mu wani ke ya lalace ke ya lalace inda su ke shawar ya inda su ke shawar ya fi yo inda su ke shawar ya fi goro eh inda su ke family plan inda su ke na na abu ya family planning ẹ̀dá ní ẹ̀yẹ tún yìí lọ́la ti family planning ní ẹ̀yẹ tún yìí gàá wọ́n ẹ̀jẹ̀ dájú wọn. ẹ̀jẹ̀ tún yìí mú lánàá wọn jẹ̀ ní àgbà arúgbó fún ìdíje náà lẹ́yìn wọ́n jẹ́ fún gàgàlẹ́ ẹ̀sáwò òṣèlú káàró tí wàá ẹ̀yìn náà lẹ́gẹ̀ káàró wa ẹ̀yìn náà lẹ́gẹ̀ káàró wa wà ní. ẹ̀yẹ tún yìí wọ́n yá àdìbà ẹ̀yà àdìbà ẹ̀yà àbọ̀ eya admission eya admission receiving aid zina yi ta kike nwo dosokwe masiba yi zina eti na ti wọn yi so ebo na wee nye nsu yi na kí ni o kọ bẹ aba yi jẹ ma si ne la kabu na wa ni o yẹ kabu yẹ nsu ya ni mo yẹ kabu yẹ ka jẹ o zina o ko jẹ aya ẹ wa ya fún ọ láti kí ọ kàyẹ aya aimọ̀pọ̀ wọ àbáyé ewé kíìbò ewé ìṣòro kàṣì ewé ewó kàṣì ewé kíìbò àmìlẹ̀ òjì lálàṣì ẹ́ ìdájọ́ wa ti ń bá ẹni lọ́wọ́ ayé àláwọ̀ bá àwọn sọ́lá àláyọ̀ lọ kàṣì bá ayé láwọ̀ ká ń gá àti kìá jọ wọn àṣìyá àti ṣe lọ́wọ́ wa lọ ń dé lóòrùn láàrín láàrín kí àgùnlé tẹ́lẹ̀ mọ́tì eji eji ne jẹ lẹta awọn to muso ne gẹgẹ eji ne jẹ lẹta awọn n'o ka jẹ fọdẹ lẹ o yi wọyọ ẹwọn kò lọ lọ lọ wọn la ká muso ka jẹ fọdẹ lẹ o yi mọ wọyọ eyi nsu yi yé lẹbi báyìí amadiẹ mu ne ẹwọn nsu jẹjẹ wa nyia ẹ amadiẹ mu ne ẹwọn nsu jẹjẹ wa nyia dẹgẹ ẹwọ sọ abọ tó a ti yẹ ti yẹ alifasẹ ilé ìgbẹ́rẹ̀ yìí wọn kò fẹ́ mọ́ bìrì kò fẹ́ tiẹ̀ gàgà ẹ kéé kéé kéé bìrì kéé kéé bìrì ẹ lè kí o ṣe gbẹ̀gbẹ̀ sọ́wọ́ wọ́ ẹ àpò ẹ̀yìn báyìí tí wàá lò ó ti sìn alùpùpù ẹ wọ́n dání ní ọkọ̀ kaage woddio shigaga ati sarka do awawa ebona baage ye ki eto la la ala ye ni sa kida e ki waga aje ni si la la la ajina ebona baage ki le ni do ni sa ni so wele baage ki le ni do ni sa ni su ta ko kasu ko de do ka sɔgbɔ yi do sisi ba b'a bolo ale ke yi tu yi de kɛkɛ yi mɛ tu de ŋutu la yi yɛ tuntun e yi yɛ tuntun la la yi la yi yɛ tuntun e ba la ba yi yɛ yi yɛ tuntun la ɛɛ nɛnɛ mun na. dokai musulunci kan da na ganin kwata a 也是说那个我们呀，下雨也是呢，雨天，雨天，阿拉都可能那天那雨我只不打打湿湿，你看那那个说话是阿拉都可能见了，哎，卡布马萨这阿拉都应该年轻点的，我这啥子都健康的，那出来不要被我就没进去，哎。 ẹ̀rẹ́ tààzìrò ní ìkàbà lóòyà àdìrò káyà fíyó àpò adé àpò wúlára tàbí lọ́wọ́ àwọn oṣù náà àbáwọ̀ kú tí ẹ tẹ́ tààzìrò ẹ̀kẹ́ náà ara àpò wúlára wọn ni wọ́n àwọn ayé wọn ẹ̀ wọ̀ kẹ́kẹ́ wọ́n kẹ́ wọn náà yọ ẹnu sùkú wò ní sọ kí sùkú nù. àìsàn ni láyé ń. أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين والله والله الفاشا زنانو ليدا على الفاشا يجيو إيه إيه ولو تصبحوا شوي encourage izajin doro ga ina alfasha na zakirkin doro ga sai su ya ci a wurin zaki ga ina alfasha su gwani korki ba shi gani ga sai su ya ci alfasha ya ci a wurin nyanti agaba jo soda ina alfasha wọn a ṣe jíjẹ wúlò sọkò ẹsẹ ìdàgí ìṣàwòrán àwọn ẹsẹ ìdàgí yìí ga sún ẹsọ ọtí lọwọ àwọn ọmọ sọyìn bá wọn káwọn máa jó níwájú ìdáwó wọn kima lagi lapan puluh satu tanpa dan negara lapan enam lusada tanah Al-Quran azali ìṣúdá ṣe máa yí láàyè kí ó ń gbòyà náà àdíkíyàn àpáyàwó ìwù gẹ́gẹ́ ní gbèsà ní ìsà kíríkírí náà ẹ́ gẹ́gẹ́ ní gbèsà ní ìsà kíríkírí náà ìlàzà nìkan ṣe tí wọ́n á yẹ lápá ń bẹ̀rẹ̀ ìṣúdá ṣe ìdàgbé nàìjíríà ìṣùgbọ́n azali la yẹ́kì ọ̀rọ̀ ìlà azaliya zangoro na kẹ́ ẹ̀kí láti bá gbogbo lọ ṣùgbọ́n tó ń wọ̀ ilẹ̀ àjí àwọ̀ yìí wọn àbí èyí èyí wọ́dì èyí ayọ̀ àrẹ ilẹ̀ àwọn pàyọ̀ náà ìlà azaliya tẹ̀ ṣé dégà ní wọn àjí àwọ̀ bẹ̀rẹ̀ ní ọ̀nà ìjì láti ìṣú ẹ̀ṣẹ́ kàlọ́ sọ̀rọ̀ gaya azani la yaliku bihi an yatazawwaja al-afifa in koya ne da ne al-afifa in da kina da wannan in da kin kin na ta ba su kuta ba ni muhammadu sallallahu alaihi wasallam in koya ne ya faya wurin ne be ba ni ne gife za al bashin ya mutu sha izini ne ma eh an mutu sha izini amma kai da yayyen shi yau so da ga yi eh da shi yau qur'an shi yewa qur'an yewa suna da muhammad ya qur'an ya tarbiya wa ibada man shaji ya gangani da yin doro irin shi ya neman shaji shi a cikin juma'a gangani da hadisi wala a sun su nga da yawan aure a malam malam da ne bai ce ba ta wani gina malama na darajar ta hafiza alquran wani nan malama na darajar gargajiya hadisi wani nan mutum ka yin tauhidi da akida yin ke to da daga ne je ya shi ne buyon ga yi ba eh ko ne je ne ye e gishi ne ya shi na ke tabo ko ke ke ne tabo ga mu shan na wai ko wani wani lakini jena wa wana wani za dini jena wa wana gama da na lo wa wala za ko ne da su ko ya ko ya ne mu mu ya mun da wala kan ko wa da zari ja alquran da sunna no ke ne ya kawai malamai da ba ta yi ko da ya o ya a je da wa ja ra wa diẹ tó yẹ lọ wúra lọ lọ àwọn owó tuntun lọ ẹ ìjọba ká ta ìyá àgbà yà ká tó ìjọba ká ta ìgbẹ tí kí ìjọba ké bá má tẹ̀lé ewu má lọ má ká gà má lọ má fọ ẹwú wà lọ ẹ lè jí àyè azani la yẹ kí ẹ fọ ìlú azani à dá tiẹ̀ tiẹ̀ àwọn asẹ́nu ti dá tiẹ̀ tiẹ̀ tiẹ̀ àwọn mùsùlùmí kẹtẹ yẹmọdé tún lé wọn jẹ àkíkì àwọn tó wọn lè jẹ láti lè tún ọyọ wọn mùsùlùmí káàkiri àwọn yìí wọn bá wọn sẹlẹ kílù náà zàbẹ́gà yìí mùsùlùmí kan ẹ zàbẹ́gà yìí mùsùlùmí kan ẹ wò jí ẹ ẹ zàbẹ́gà àdá alẹ́ kò bá náà ẹ wò wọn èsù wá ara waye da ya mushi ne su farko kenan azali la ya kafa illa zaliya ya ci dace shi a wasan ya ci dace ne shi zaki ya ci a gama wani gana ko kwan mutum ya ci dace ne shi zaki a kuma ya mushi ne kai na wuce zaki mai ya ci fasara azali la ya ji illa zaliya tannan sarari ya kwallo kaka fasara na mai da la ya kaka ngole ni fasara na aliya sabu lai no nga azani lai ni ku ya ya kaza wata la mu dan da ciya da ga azani lai ki ku nye china chi baji mwete chida ni ka wa wa ne ya lo tu wani ya ko nye chida chi ne ki ga ne ne ne ye chida mu cho ku ne chida se nga ye zani ya tan inza ki chida chi ne cho na wa ne na ki ki da ke masu yi ni na jinde sọ̀kọ́ àwọn ọmọ sọ̀kọ́ nga àti kíara ní ilé yẹn ti dáàbò nígbà tí ilé ìwò lè fi ilé ká gbé wò ya ọ̀hún ilé kíara ní ilé yẹn lọ bàbá máa ti ká jìnnà àgọ́ tó lọ́wọ́ láàfin lẹ́yìn tí a yà lọ́sẹ̀rẹ̀ ní ìyẹn bọ́kẹ́ ìwà wà hàn àwọn jẹ́ dáàbò sí dájọ́ láti ọjọ́ méjì àmọ́kọ́ gé irun ṣì gé ìlàjú oyo onéjẹ́ wọn nínú omi ẹ̀kọ́ jára kébà yìí gbóòrò lúwà wàláyé wàlá tó àyẹ àlálà àbárò ẹ̀ rẹ̀ nígbà ìmú rẹ̀ ìṣúwé náà ní ewé bàrá ìlú dé mú ńnyẹ ìlú ńnyẹ wòtó yá nyẹ ó ńnyẹ wòtó yá nyẹ àwọn ẹ̀rọ àwọn ọmọdé bá kékeré kò bẹ́ẹ̀ ti ní o sọ wòlé kakú nga kakú yẹ si o kakú yẹ ti bíọ nga ayi kò bẹ́ẹ̀ si kí ẹ wá ọ wòlé kakú ká ìṣúná kó o náà sìgá kó o ó dé ìlú bàtà wà lẹ́yìn náà tọmọdé tẹ ní kó sábà àzáni láyé kí mi láyé sáyé ẹ tẹ náà kó ṣe é kẹtẹ ya ci na ce yadda ke gama zai sha mutu mure zai sha ba sai ne bai fiye ya ci na ce yana yi da shi ko kuma sai bai fiye mushi kana da wani ya yi na nuna wani ya wọ́n yóò ká nasara yẹ wo bó sunu ní ẹ̀sìn dá nasara yá ẹ wo bó sunu ní ẹ̀sìn dá nga mala wa sún nasara báyìí nasara yẹn sàgbé àti gángan ní ẹ̀sìn dá ti báyìí òmùgbó la yìí ewu ma dɔwɔ bankɔ tó dá wúwo ebe èkó ọ̀dẹ́dẹ́ ní lẹ́lẹ́ ọ́ mẹ́sìn tẹ́t this is my boyfriend ọ̀kẹ́ ọ̀kẹ́ abẹ́dẹ́gbẹ́ yà ẹ̀ lọ́lọ́ ẹ ajayi muso àyíké wọn adájí bẹ ebi lánàá tsi ní esu wẹ̀ tsi dá lọ́dẹ́ yìí mi ò lè tẹ̀lé àgbà wà lọ́wọ́ fún mi kí wọ́n lè kó wọn fọ́ sùn bọ́ sa.

a limini na anapɔrɔba kata ehyi limini baako ne ka anapɔrɔba maa yi baako ɛmu salet wawo ekuro ne bi amu si kata ka no azani la yi kifa ila zani ila zani yɛ ta awo si kata ɛɛ ati ayi ne yɛ ɛɛ kai to musulmi ne wani ku yi kina na daga aka ta ji na nan muhammadu sallallahu alaihi wasallam shehu ko jara na wai ya ci ya na mama asali ala ku shehu nga ya wai ya ci kira kan da mama dele shehu eh la ilaha illallah ìbàbá ìlú èdè ṣé ìlú àmọ́ ìbàbá tì náà wúyé lè dùgbà àwọn yẹn tún yíya ẹ̀ àwọn tó kú kánìyà àwọn ẹ̀yọ́ nínú. èyí wọ́n ti wá jẹ̀bọ̀ sí àtọ́jú àdàtí yẹn tún yíya ẹ̀ kíkì gbogbo kíkì gbogbo làpá ṣé ìbà ṣé àkókò ẹ̀ lóòrùn ní ṣe ìṣe ẹ̀rọ àwọn ẹ̀yẹ ń ṣe ẹ̀yẹ kọ́kọ́ nílà ṣe ìgbà ewu díẹ̀ sí bí ewu díẹ̀ sí ní ẹ̀ lè jẹ́ ẹ̀rọ wàlá ẹ̀mọ́yì mẹ́rin sọ̀rọ̀ ìyá fún yín rẹ̀ kájà wàlá ìtẹ̀lá ṣú yí lẹ́yẹ ìtẹ̀lẹ́ kára àti ìtẹ̀lá àṣẹ àbúrò àbáwí. yẹn lẹ́yìn ti kẹ́ ẹ̀ ládùúlà aji nuna cike gani bidan ka san ba daidai ba la ki O ki so wanda yin shan shaidin shayi shayi gani a cika a sa ne da ne da ne da wani kamfu ila nuna cike ta ko mai cike mai ayi ga ila bishiyar shayi ga ila ni a kama shi ba da ne israeli yóò tó bá wọn ìṣẹ̀lẹ̀ tí ẹ lọ yóò wà lábàá ánìkàjúkà yìí la ìgbà tí ẹ bí rẹ rí báyìí ní wọn lọ inú rẹ ti wà lọ àyè wọn lọ bí rẹ yẹ ìlú ẹ táwọn àṣìwọ lọ wọn lè ṣe adọ́mẹ́yẹsẹ́ pa ẹ ọmọ mú bá nìkan ló kó tó láti ọmọ bá sí nìkan ló bá mú láti alẹ́ kú bàtà èyí yá ọmọ nìkan ló bá sí ní wọ́n. Jésù pé àwọn iṣẹ́ nìkan ò ṣe é. Láyé láyé egele sinige mbali muli ebyesibili esokwele awusheide ogaasuja <laughs> yalalupisitire loti basakemesheki abeushei <laughs> atisigozele sinige sakayoba wole <laughs> twage nesitemo na wíyé mi a lè ṣe àyè tìlú rẹ̀ àti pèsè nípa àti bíbí. Àwọn kí a ní ìlàjì lẹ́yìn ìṣòro ìṣòro wò ìṣọ́ àzáàlì láyé ìṣòro ìlà àzáàlì ẹ̀jẹ̀. Àwọn mùsùlùmí kẹtẹ̀ wọ́n záàlì ẹ̀tù láyé kí wòle la ne ne mɛtsi da tsi ɖe la yi ha tse tsi ka ha da tsi wò yawo ya la kiri tsi do ɖo mɔ la kiri tsi do ɖo ka tsi yawo bi mɔ ila za ni se ba mɛtsi da tsi ɖe tsi awo tsi kɔnkɔ kɔnkɔ tsi ɖe ne wòle ɛ tse ka di asɔ alo kanu sɔrɔ wa o ta gawo sa yi tula yi ti wò ha ila za awo tsi kɔnkɔ ai wa zaniyatu la yaliqu an yatazawwaja biha al-mu'min al-'abid mu'min ne da kirkin wajen wannan mun gwani mun duki ya wabe ni zaki ne yake ni zaki lalata ne inna ma yatazawwaju man huwa nishuha zanin gwani mun ya wajen gani biyu ne da ga yanzu da shi ne shi al-jaru wal majrur eh ngam lai ne manyan cikin shi eh aga ga ga doka yawo adele ga alkafafu ewa alkafafu yawo alkafafu ti wọn ebe to fuska tẹ ati na ebe tẹ bie wọn ebe to fuska tẹ ati na gange ne tiẹ gange ne tiẹ bie ẹ mayi da ba da ta fasara ya wa zaniyatu la yakuha illa zanin aw mushrikun inda gina yin ci dai ci nan wọn na ki gangan ne ci du ne wai ci da mun so gure ce ne ci da ba in la zai son da je ba ne ci da shi shi ka to ba ni to ne ne ci da su ne shi wa ku ga ci da ku ne to ri wa mun ci ne ye ko ma ci ne ko o Allah wala annabi Yusuf ya alayhi na ya alayhi sallallahu alaihi wasallam zuriya ko ci da ba Yusuf alayhi salam nga zulaikha wa macibiyayye ina ya kira shi ne ebe ina ki ike ya dabo masifa ya ce ya ci zan ko da yake ina kika ina kika ya bayan ci dan ta ba ki sai su kwawa ba ki sai su kwawa ba ki eh su kwaye wani su kowa musu kuma ìlàjì mọ́gá fún àjọba ìwé tí ẹ̀ ṣí dọ́ gálábà ṣe ń gbẹ̀gá wáyìnyàn ìyìn wà bàbá ló sọ pé wọ́n sì ń mú ìṣọ́gun wọ́n sọ láti wà ìlà àdàkà ìbí ọ̀tún ìlà àdàlẹ̀ bá ṣe. lọ́mọdé àpúyẹ wọn lè sọ pé sọkúrú wo ṣe àpúyí wo pín mọ́wọ́ àsọ́kùrù nínú àsọ́kùrù náà mọ́sọ̀ náà àsọ́kùrù á máa ṣe é ti gbà á asọ́kúrú àmọ́ aṣẹ́tìlá ìlú kẹ́yìn níta sí ìdẹ́kùsọ àjẹyìn lọ wọn sọ́kúrú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ adẹ́kùsọ nínú gbé wọn gbé sọ́kúrú asọ́kúrú alábọ̀ àtìlá asọ́kúrú àmọ́ aṣẹ́tìlá asọ́kúrú alábọ̀lá ìlà. àkúrẹ́jì yìí nìyẹn ajá àkúrẹ́jẹ́wó wòye olóògbà sọ̀kúrẹ́ sọ̀kúrẹ́ wà ní òun láwọn ẹjí so kwa ga ji sallawa aji da lokaci wani wuce a kurkuwa yin da hukuru wuce a sobara ba ta amma da sobara na kadarila so ko mace wuce wa ta shi wa ya tsaye baba wa jadiri eji wa jadiri ili wa jadiri na da ji a sobara na kadarila amma ki ci zo nan ko ga a soburu amma shi ya ce na àkúnilé làjí ṣùgbọ́nbẹ̀lẹ̀ ìṣọ̀pẹ́ náà àkúnúnṣà mẹ́lẹ̀ ìṣùpọ̀ àkúnúnṣà mọ̀ nígbà yìí ṣe á tangi èjì dáṣẹ́ abáyé ṣé ṣùpọ̀ àgbò òṣìṣẹ́ wọn. káṣí ìdájọ́ ìlàjà àná ó lè bá bá lọ bá tó tó tó mú ìdí tó ń tún ṣe òun ṣe abáyé. ó ṣe abáyé ṣùkú wòye ṣọ́ọ̀bù. والزانية ها والزانية لا ينكرها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين شيء تجري تجدان وليل عن مجاهد عن المؤمنين فصل يقول شيء لو حرم ذلك على المؤمنين ètò ìṣèkìyàn ṣé ìtàn ìlà jíjẹ ẹsẹ ìṣúná ṣé ìtàn aláàjà aráàmù yàrá kí ní tinubu àti àwọn ọdẹ ayé náà ní àti àgbàbà ayé ṣe ẹsẹ ìṣúná ṣé ìtàn aláàjà aráàmù yàrá kí nínú àṣà orí ayé ọkùnrin bàtà yìí káàlẹ̀ nìyí ṣé tí a kà á yà àrà àwòrán àbúrò yìí àṣẹ kàlẹ́ ọ̀sọ̀ àwọn nga ayi wà hóri mazina alẹ́ múmi nínà líṣẹ̀ náà láti yìí wọ̀ sọ̀kọ́ sílẹ̀ láṣà àrà àwòrán bá yìí múmi ebo ṣàkà wọ́n sọ̀ ọ̀mọ́ ẹ̀sìn dẹ̀ awúkọ́ fún ọjọ́ fọ́tàgà wà hóri mà nìkà kò zẹ̀wá nìyí ila gidan ya ci daci ne ya ci daci sai ta laja rama da muni da muni lima fi min al-idrar al-tisriya su ku fari ne ga da da su kula da ke bari da tsaki ne ga shi shi da su ku fari ne ne billahi tawfiqi wa a'lamu wa as'aluhu khayran min ayyi nabiy ya sa da bi qawli mubin sabiqan ila jannati al-firdaus bi sallallahu alaihi wasallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله أكبر الله أكبر الحمد لله لا تسكون لكي لا معي من جيني فأنا يتيني تاتي سكون هو بعدين بعدين لما تعي لا تعلم anadɔla sitini tsidze na tunu ɔmadi tó ba eti n'ɔba yi na wele ungatia obviously netishimbakataakachwala ibonokunechizinana umili ukusiya enezinonaya umenyei kuchiya wanjanya ukusimbu alenge ezengaandu kipepeshi labasokutiga igajama otizetaku ezengazo ali babilejibesombeibeeani etia etu sapa no sila ne bɛ mu kɔnsi na yɛlɛ ati bɛ mu gana yɛ na bɛ mu ɛdi ba o de nɔ ayi ne a ki yɛ ne bi ne wo lɔ la o ti sa sa du ala la ale ka ne yɛ ne ɛ olu bɛ ɛ ne bi kura ma yɛ o la yɛ ara wa o ko ma taa ni ka alimu haramu wananunua jaobi idaki neji sinakwenda utone mume atawe bali neji sinene sukuma haramu ule pia ni kuneshi bali zamu ni kazi nileta ilio lakini waoza mtoleo mzima yazo jitaro kwa àtàríkà lọ́gbà ẹni máa ń jẹ bóṣù ẹni tìmọ̀ṣẹ̀ká kùránù náà ọgbẹ́ làwọn òṣèré ṣìṣe yìí nana lábẹ̀rẹ̀ ṣùwárà àlẹ́bà ti bẹ̀ ẹni ọ̀gá làbọ̀ ọ̀gá tó lò lé náà lọ jìmí lọ́tọ́ dábọ̀ ẹ̀dẹ́yà jìmí ẹ̀dẹ́yà ẹ̀dẹ́ kùnrin yẹn ọ̀gá ẹ̀kọ́ ṣídá yìí níta fi àwọn kùránù zìnnà bàtà nínú wọn zìnnà bàtà nínú wọn ọgbẹ́ ìdìbò àwọn ọ̀gá yìí lórí wògánítà méjèèjì sì nàlá òun ẹ̀yà ilẹ̀ ẹ̀sìn bọ́ọ̀lù òun ẹ̀yìn sì nà ayé dàbí náà wọn àti ìsẹ́lẹ̀ báyìí lónìí à wọn àjọ àwọn orí káyọ̀ bá tó kó wọlé àwọn àgbẹ̀ yìí dàbí tó mú tó yà wọn ò dé dàná òkú náà wọn yà kó wọn àjà náà wọn yìí bá ìbò bí o ti wọn àjà òun ẹ̀yà òun tó bá yìí dàná mú ewu wọn àwọn bàwọn tó dùn láti òkúra wọn bá láti bàwọn akọ̀ ne ye ga wuma ya bie ga ya nkuwo ku to mo na mi de ko mo si ɛɛ doka na ko na di sɛ na ba ya la ni na ye ya ye di na ita ka sɛ ni te ja ka la wa ne a ko si ko su a ko si ko da a ti a ya ila kasi na jin wala jiya wa ko ba ga wa na ma ti kula na ni ya shi tu shi ya su ko da ce ce bai go ko ba su ko bai yi go wa ina na ma de ga ga bai ko ga a nan ya ji ya ga da wa ni shi ma da da da to ka ka ba ko ma ko ka zo ga ko ko ba baba na ma ji baba na ma ji ni o no ga wo shi na eh eh ba da o ka ga de o serious àpè àwọn ẹbí ẹgbẹ́ ọ̀nà aṣọ òkun bàbá náà jìnnà yàrá ní gbogbo wa ṣùgbọ́n lẹ́yìn owó ìdàgbà láti nàìjíríà ṣíṣe rà káyìí mọ́ láti jí mi nínú ìgbẹ́jọ àṣùgbọ́ ẹ̀rá àlèyé àti sínú àṣírí àbẹ̀jì owó ìgbé àbẹ̀kọ́ sí ẹ̀ náà yìí àbẹ̀jì mi ọ̀nà máa fi ìlú wa máa ti gbà ní ẹ̀kọ́ àdéhùn mi gbèsè àwọn tìlú àwọn kúrí ilé ewu àti ìlànà ìṣòwò ẹ òkè ilé ewu ewu ṣe àwọn àdáṣe àwọn ṣùgbọ́n sì lè láṣẹ àràmù àmọ́ wọn àwọn láṣẹ àbá kéde sí àràmù àwọn àlẹ́ tó di àwọn káàkiri kún ọ ìjọba tó gbogbo ìṣòwò àyíká kí èdè wà láti sí náà òkú wọ̀ nípa èkó sọ̀pà ní ṣe gbọ́n ní méjèèjì ètò ìmọ̀ báyìí èkó wọn sọ̀kú káwájú. Kulit-kulit dalam hati, belajar layar data, satu rambut bilik.